lọ́dọ̀ rẹ bàbá tèmi ò ní ṣòro sí lọ́dọ̀ rẹ. ògo tó ṣáná ìràwọ̀ mi Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh, 107.9 FM. Fresh FM Kuta 107.9. Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. epo òyìnbó kò ṣeé kọlù lọ́jà mẹ̀kúnnù mórílé ìsọ̀ afẹ́fẹ́ ìdáná kò pẹ́ tí wọ́n débẹ̀ ni wọ́n tún gbọ́ ìròyìn pé ẹlẹ́dẹ̀ máa tún kúrò níye tí wọ́n ń tà á ibo ni mẹ̀kúnnù fẹ́ gbà kó lè rí iná alẹ́ dá bó fẹ́ lọ sóko lọ ṣẹ́gi ìbẹ̀rù àwọn tí ò jẹ́ kí àgbẹ̀ ó roko kò tún jẹ́ ọ̀rọ̀ tó bá sì mú paparazzi fi ra mọ́rí irúwọ̀ gbọ́dọ̀ sí àtàrí sílẹ̀ ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta abọ́rẹ̀ fresh ǹjẹ́ ifá ní tó bá ní tiẹ̀ pọ̀ lápọ̀jù tó bá gbọ́ tọmọ ẹlòmíràn wá dúpẹ́ dúpẹ́ ni àdíá fún arandẹ̀dẹ̀ tí ń lọ sọ́run àìkú ẹbọ lawó ní kò ṣe ó gbẹ́bọ orúbọ ń bẹ̀ ó wá ń pé irékù níwájú irékù lẹ́yìn ìròyìn etí ọba ń lé etí ọba lókòrè ń láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbọ́n èdè wàá ti máa gbọ́ incoming commissioner of police incoming cp ẹ ah. káàbọ̀ sórí ètò. Ah, ó mà ti ń kọjá yìí ẹ. kí ló ṣẹlẹ̀ ìfarabalẹ̀ kò gbọ́ wọ́n lọ́ṣẹ̀ sam. wọ́n ń pe wọ́n ń pe òyìnbó kan ní impersonation. farabalẹ̀ aṣàlàyé now mo ti lọ́ṣẹ̀ sam mo lọ́ṣẹ̀ ah, interview àwọn iléeṣẹ́ ọlọ́pàá now result ò tí ì dé bẹ̀tẹ̀mí àti ig ti sọ̀rọ̀ làbújá wọ́n ní pẹ̀lú sátífíkẹ́ẹ̀tì tí mo gbé lọ́wọ́ yìí àti gbogbo wọn potential tọrí mi pé cp lọ́mọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún mi. ṣé degree tó foṣù mẹ́ta gbà. èwo ni ẹ Ah, <laughs> eh, ẹ bá gbé wálé bákàrẹ wa. ìpè sí ìpìlọ̀ akọ mo dẹ̀ rántí ńgbà kan pé ńgbà tí wọ́n mi bí mi wọ́n ti sọ́nà ìpè bọ́ ṣe bí mi báyìí tọ́ wọn àláwọ̀ mi iṣẹ́ ọlọ́pàá lọ́ba ń bẹ̀. ok o ti gbàgbé kọ́ lọ́ntẹ́. dọ́nà dọ́nà dọ́nà dọ́nà ṣé òru èní mọ́jú àárọ̀ ìlú lálàyé. imagination ni mo kàn imagine. ẹ jẹ́ kí a wo àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ òní èmi níbi rè èmi náà sùn. ìwé ìròyìn punch ìmàlẹ́ ń fàlàfíà bàbá àbàdàn ìwé ìròyìn Nigerian Tribune ìwé ìròyìn Guardian The Nation àti ìwé ìròyìn pen pushing. èmi náà ní ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Premium Times àti ojú òpó ìròyìn Tropic Reporter. ìròyìn kan tí a bá àkọlé ẹ̀ pàdé ló wà nínú ìwé ìròyìn Nation níbi tí a ti rí àkọlé náà kà wípé ìdí tí ìjọba ò gbọ́dọ̀ fi fi owó kún owó iná ẹ̀lẹ́tíríkì ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ yìí ṣe yáleyàle a máa pe gbogbo ará ilé lónípèníjà ojú o àkọlé kan rèé ń bẹ̀ níbi tí ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì tí wọ́n ti ń nàka lébù síjọba àpapọ̀ wípé ìṣe ni wọ́n ń pọ́nrán léwé fún wa tí wọ́n ń fẹ̀kọ́ tán náà o nínú ìwé ìròyìn punch ló ti ń bọ̀ nínú ìwé ìròyìn nation yìí kan náà láti rí àkọlé míì tó sọ wípé àwọn agbébọn wọ́n pa baálẹ̀ kan ní ìpínlẹ̀ kwara kí lorúkọ baálẹ̀ náà ẹ̀jẹ̀ àpàdé nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí kò tán síbẹ̀ bí orin onífújì kan àkọlé kan rèé tó sọ wípé látàrí bí wọ́n ṣe lọ yabo wọ́n bíi baraka nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ètò ààbò wọ́n ní ó mà tún ti rúgbó bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkọlù míì ló tún ṣìlúte o fada mbaka ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch wọ́n wá ní kíkálukú wa kákíyèsí ara kí làwọn ìlànà eléyìí tá a gbé e láti fi dènà ẹ̀yẹ múkàlẹ́ tó kẹ́ múkàlẹ́ tọmọkẹ́ máa bá wa bọ̀. wọn ti ẹ̀ rántí ìpínlẹ̀ Ògùn lórí àtúnṣe àwọn ọ̀nà gbogbo Abíọ́dún ló sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ iṣẹ́ ẹni tí ò lẹ́nìkan ìròrí ẹ̀ ó gbọ́dọ̀ yàtọ̀ sí bí gbogbo àwọn tó kù ṣe ń rorí àkọlé kan rèé tó sọ wípé ẹ ní ojú inú kẹ́ ẹ ṣe àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá lábẹ́lẹ̀ ọbásanjọ́ ló rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ nàìjíríà bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch. lọ́ọ̀yà kan rèé tó sọ fún ilé ẹjọ́ wípé kó dá àwọn òṣèlétò ààbò DSS lọ́wọ́ kọ́ láti pààrọ̀ orúkọ ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òfin ni o tó ń jẹ́ kó di mímọ̀ wípé òtítọ́ ọ̀rọ̀ kì í kọsẹ̀ létè bẹ́ẹ̀ kẹ̀rí ọ níbi sanyo banjo yẹ kí àlárí ó máa gbé lẹ́sẹ̀ ṣùgbọ́n rò rí bẹ́ẹ̀ látàrí ibi ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ṣe bẹnu àtẹ́lu àwọn nǹkan kan eléyìí tí wọ́n pè bí ìgbà téèyàn ń fira rẹ̀ ṣẹ̀sín láwọn ilé ẹjọ́ gbogbo tí wọ́n ní ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ o kí gbogbo àwọn agbẹjọ́rò pẹ̀lú wíìgì wíìgì lórí kí wọ́n wá déwájú adájọ́ kí wọ́n máa lọ takora wọn kélé ìsọ̀há kí ó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tẹ́lẹ̀ máa sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa ó yẹ kó máa tálì ó yẹ kó máa jọra wọn kó máa ṣe pẹ̀kín rẹ̀ kí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ àwọn eléyìnbó nínú ìwé ìròyìn punch ló ti ń bọ̀. ìjọba orílẹ̀-èdè nàìjíríà yọ̀ǹda mẹ́jọ nínú àwọn ọmọ ìgbòho méjìlá èyí tó wà ní akóló àwọn òṣèlétò ààbò dss ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí ṣé ohun tá a ṣe láàwí ẹnìkan kì í yanra ẹ̀ lóde àkọlé kan rèé tó sọ wípé n ó pèsè àwọn iṣẹ́ àkànṣe tó pójú owó nípínlẹ̀ rivers lọ́dún 2023 wíkẹ́ ló wí bẹ́ẹ̀. àwọn èèyàn tí wọ́n dín ní mílíọ̀nù méjì tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ kánò ló jẹ́ pé kámú oògùn olóró ó ti jingiri mọ́ wọn lára àjọ ndla ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn pen pushing. nafdac sọ̀rọ̀ àjọ eléyìí tó ń bójútó oúnjẹ jíjí àti oògùn lílò kẹgbàjarè wọ́n ní ní báyìí o àwọn oúnjẹ àtàwọn oògùn lónìrànran eléyìí tó jẹ́ pé ayédèrú tí wọ́n gbàwé àṣẹ lórí ẹ̀ òun ló ń fẹ́ kiri lásìkò yìí kí wàá láṣẹ láti fi wégbò dẹ́kun fún un nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn Nigerian Tribune láti rí àkọlé yìí wípé òfin mádẹranjà ẹ̀ èyí tá a gbé kalẹ̀ lápá gúúsù orílẹ̀-èdè yìí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ o lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án dún yìí ìwé ìròyìn Nigerian Tribune nínú ìwé ìròyìn punch eléyìí náà kò ṣàìkọ nípa òfin eléyìí tó ṣe lòdì sí jíjẹranjẹ ní gbàgede àkọlé yẹn rèé tó sọ wípé àkèrèdọlù yóò buwọ́lu àbádòfin tó ń ṣe lòdì sí jíjẹranjẹ ní gbàgede lónìí gangan tí ṣe ọjọ́ ìṣẹ́gun nínú ìwé ìròyìn punch. látàrí píparí ní ìpakúpa ní ìpínlẹ̀ plateau iléeṣẹ́ ológun kìlọ̀ fún àwọn èèyàn ìpínlẹ̀ náà wípé ẹ má tẹ òfin lójú lọ́wọ́ ara yín o ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn The Punch nínú ojú òpó ìròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí ilé tún ń kún sí ni o níbi tí mo ti rí àkọlé kan nípínlẹ̀ Ondo tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ òfurufú Green Africa yóò taburú jí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa jí o Akérédolú ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú kejì ọjà. ìmọ̀lẹ́dẹ́ òkùnkùn pálá ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ iléeṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa solar power ni wọ́n ní kí gbogbo ará ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ wájà àǹfààní lágbòógì tí a gbé kalẹ̀ cornerstone store do you need a permanent solution to your power problems àbí o fẹ́ rà kí a sì bá ọ install solar power sí ilé rẹ kí o sì máa sanwó ní díẹ̀díẹ̀ do you run a supermarket hair salon fast food frozen foods and drinks or you are a hotel manager property manager hotel owner gbogbo ènìyàn láǹfààní yẹn wà fún ọ. all our products are international standard organization ISO compliance they are twenty four seven uninterrupted power supply twelve month warranty ló wà lórí àwọn ìv converter wa one to two years warranty on battery same day delivery and installation after sales support and our inverter lasts for more than five years and we also give you periodic maintenance. Tẹ́lá ṣàṣàkí ọwá sí iléeṣẹ́ cornerstone store tí ó wà ní the palace complex beside Dam Gold petrol station quarry road ní ìlú Abẹ́òkúta ẹ lè pè tàbí kẹ́ whatsapp wa lórí zero eight zero thirty six four seven forty seven nine seven tàbí zero eight zero nine six seven seven eight zero five five. Ire o. Ire o. Get ready for a whole new level of entertainment. Introducing Glow TV, your front row seat to the best of TV on earth. over 50 channels of blockbuster TV from Hollywood, Nollywood, Bollywood movies, and shows to the very best of music channels worldwide Spanish, Korean, and Turkish telenovelas to all the premium sports fitness, news, comedy, and children's programming you can handle. It's all on your Glow TV. Glow TV. Whenever you like, wherever you like. So get the latest movies and shows, exclusive premieres, and all the latest buzz, fun, and edge of your seat action right at your fingertips with Glow TV. Log on to myglowtv.com to register and download Glow Unlimited. ìròyìn etí ọba ńlé etí ọba lóko ẹ lè darapọ̀ lójú òpó ti facebook ẹ kọ sáàṣì fún fresh one oh seven point nine fm abẹ́òkúta ẹ láìkí péjì yẹn kẹ́ ẹ máa fọ́lọ̀ ẹ̀ àwọn kọ́mẹ̀ntì lórí àwọn ìròyìn tí a bá kà kí ẹ máa fi ṣọwọ́ síbẹ̀ ìròyìn tí a ó fi ṣíde ètò tòní òun ni a bá pàdé nínú ìwé ìròyìn nation níbi tí a ti rí kà wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSC ti rọ ìjọba àpapọ̀ wípé irú àsìkò yìí kọ́ ló yẹ kó tiẹ̀ ronú láti fi owó kún owó iná ẹ̀lẹ́tíríkì ẹgbẹ́ òṣìṣẹ́ jẹ́ kó di mímọ̀ yìí pé ní báyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ni wọ́n ti ṣe àfikún owó wọn láì yọ ẹ̀ka tó ń pèsè agbára sílẹ̀ òní títí di àkókò yìí òní wàhálà tí eléyìí ti kó bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe kékeré ní pàtàkì àwọn òṣìṣẹ́ ọba tó sì jẹ́ pé ìjọba ò lérò kò sí nínú èròǹgbà wọn láti ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ nsc tẹ̀síwájú wípé ó ń lọ bí oṣù márùn-ún báyìí lẹ́yìn tí ìgbìmọ̀ ẹlẹ́ni méje èyí tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ owó iná ẹ̀lẹ́tíríkì ti jábọ̀ ìwádìí wọn fún ìjọba àpapọ̀ ó ní gbogbo àlàyé àti àlàkalẹ̀ èyí tí àwọn ní kí ìjọba tẹ̀lé láti lè fi dín owó iná ẹ̀lẹ́tíríkì kù òun ni ìjọba kọ̀ wò ó tó sì mọ́ lójú ìgbákejì olórí fún ẹgbẹ́ òṣìṣẹ́ nẹ́ẹ̀sì Ajero ẹni tó sọ̀rọ̀ lórí bí ara ṣe ń ni àwọn òṣèré èdè Nàìjíríà ló tún wá ń wòye pé ṣó dáa kó jẹ́ pé irú àkókò yìí ni àjọ tó rí sí ọ̀rọ̀ ìpèsè iná ẹ̀lẹ́tíríkì lórílẹ̀‐èdè yìí tún máa máa gbé tè òkè ló ti sàlẹ̀ wípé ẹ jẹ́ ká fi owó kún owó epo petro owó owó iná ẹ̀lẹ́tíríkì ó ní kò dá o nítorí pé ìnira àwọn owó ná tí wọ́n àwọn owó tí wọ́n ti fi owó kún tẹ́lẹ̀ ó sì ń wà lára àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí ṣé à ń fi ọwọ́ ọ̀tún tẹ́ ní à ń fi tòsì tún ṣòkòtò obìnrin ni wọn bọ́ ń gbọ́ tọmọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ṣe àlàyé lọ́lọ́kan òòjọ̀kan lọ́jọ́ ajé àná pẹ̀lú àlàyé kúlẹ̀kúlẹ̀ lórí ìdí pàtàkì tí wọn kò tí ì fi san owó kan eléyìí tó wà fún àgbéǹde ètò ẹ̀kọ́ yunifásitì àti gbogbo àwọn ìbéèrè míì tí ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì tí wọ́n ń béèrè fún alákòóso níléeṣẹ́ tó wà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ emeka iwajuba tó sọ eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú ìwé ìròyìn punch ló jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ti ń ṣiṣẹ́ o láìsùn àti láìwò láti rí dájú pé owó náà tó wà fún àgbéǹde ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ yunifásitì wípé wọ́n yọ̀ǹda rẹ̀ láti pàṣẹ ilé ìfowópamọ́ eré lákàtàbù ilẹ̀ wa cbn ṣùgbọ́n ẹgbẹ́ asu nínú èsì tirẹ̀ ó bẹnu àtẹ́lu àlàyé látọ̀dọ̀ alákòóso nílé ṣètò àfọ́rọ̀ ètò ẹ̀kọ́ pẹ̀lú àlàyé pé ìjọba àpapọ̀ ìṣe ni wọ́n ń pọ́nrán léwé o tí wọ́n ń fi ẹ̀kọ́ tọ́ná fún wọn lórí àwọn nǹkan tí wọ́n sọ pé ó ṣokùnfà bó ṣe ṣe jà ìdí ẹ̀ kí wọ́n tó yọ̀ǹda owó náà bẹ́ẹ̀ ò bá gbà pé lọ́dún 2020 ìyanṣẹ́lódì alágbára olóṣù mẹ́sàn-án ti ẹgbẹ́ asuu tí wọ́n gùn lé lóṣù kẹta òun ni wọ́n padà fagilé lóṣù kejìlá látàrí wípé wọ́n ti ṣe ìpàdé àsọyépọ̀ kan pẹ̀lú ìjọba àpapọ̀ eléyìí ló wá fà á tó fi jẹ́ pé ètò gbogbo ó ń lọ ṣùgbọ́n lẹ́lẹ́yẹ ò sọ́kà wọ́n ní ọ̀rọ̀ kan náà tó tún jẹyọ lára àwọn nǹkan tó tún ṣokùnfà bí wọ́n ṣe gùn lé ìyanṣẹ́lódì ó ní màgòmágó kan àtàwọn àjẹ́ńdà tí wọ́n sọ pé olùtè sínú ètò ìlànà sísan tí wọ́n pè ní IPPIS eléyìí ló wà fà á tí ẹgbẹ́ ASUU náà tí wọ́n fi gbé ètò kan kalẹ̀ eléyìí oṣù kẹjọ alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ wọ́n ti yọ̀ǹda owó náà ìyẹn owó tó wà fún àgbéǹde ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì gẹ́gẹ́ bó ṣe wà nínú àdéhùn àti àsọyípọ̀ tí wọ́n buwọ́lu ìwé rẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ náà ó wá jẹ́ kó ti mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí o owó ọ̀hún àti gbogbo tí wọ́n ń béèrè fún ó ti wà lákòóló ilé ìfowópamọ́ àpapọ̀ ilé wa ṣùgbọ́n àyẹ̀wò ọ̀rẹ́kẹ́niwé kan lórí àwọn ìwé owó òun ló ń lọ lọ́wọ́ ṣùgbọ́n ní kété tá a bá ti yanjú ẹ̀ ilé ilé ìfowópamọ́ CBN yóò yọ̀ǹda owó náà fún ẹgbẹ́ ASUU àti ẹ̀ka ètò ẹ̀kọ́ láti máa fi gbáràkà sídà síwájú sí i bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́jọ́ ajé àná oníwé ìròyìn Punch ló jábọ̀ wípé ìyanṣẹ́lódì alágbára kan ó mà tún ti ń rúgbó bọ̀ látọ̀dọ̀ àjọ ASUU tó sì jẹ́ pé ní kété tó bá ti ṣẹ́ yọ káságbà gbogbo ètò ẹ̀kọ́ yóò dáwọ́ dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ìwé ìròyìn Punch tó jáde fún tòní ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ lẹ́tí máa rí i ẹ jẹ́ kí a kọjá sí inú ìwé ìròyìn pen pushing níbi tí àjọ tó ń gbógun ti gbígbé àti àṣìlò oògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olùgbé ìpínlẹ̀ kánò tí wọ́n fẹ́rẹ̀ tó mílíọ̀nù méjì ni wọ́n ti jingiri sí nínú mímu oògùn olóró òní bí a bá sì gbé sórí òṣùwọ̀n àwọn òṣùwọ̀n rẹ̀ ní ìdá mẹ́rìndínlógún àwọn èèyàn tí wọ́n mu oògùn olóró gẹ́gẹ́ bí ìwé ìròyìn pen pushing ṣe jábọ̀ alága fún àjọ náà bùbá márúwá ló sọ èyí di mímọ̀ lọ́jọ́ ajé àná lákòókò tí ó lọ ṣe ẹlẹ́ńbẹ̀hún sí gómìnà abdullahi ganduje ti ìpínlẹ̀ kano pẹ̀lú àfikún wípé àwọn tí wọ́n ti jingiri sínú mímu oògùn olóró náà ní ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ọdún mẹ́rìnléní ọgọ́ta ní ìpínlẹ̀ kano gẹ́gẹ́ bí márúwá ṣe sọ so ó ní bí ẹ bá rí èèyàn mẹ́fà tó ń lọ ẹnìkan nínú wọn ah, a rí èéfín ṣẹ̀ṣọ́ imú ni o ó ní ọjọ́ orí wọn sì bẹ̀rẹ̀ láti mẹ́ẹ̀ẹ́dógún sí ọdún mẹ́rìnléní ọgọ́ta ó ṣe àlàyé wípé ní ìpínlẹ̀ Kano ó ní oògùn olóró tí àwọn ń ṣìlò níbẹ̀ àwọn ní àwọn oògùn bíi tramadol codeine àti àwọn oògùn kọ́ míì àwọn kì í fi bẹ́ẹ̀ fa igbó ṣùgbọ́n àwọn oògùn tí ó yẹ kí wọ́n lò níwọ̀nba fún ikọ́ ni wọ́n mú ní àmúyíra ẹ̀ka àròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. nafdac sọ̀rọ̀ nínú ìwé ìròyìn punch àkórí yẹn rí ètò sọ wípé àjọ nafdac bẹnu àtẹ́lu àlékún lórí àwọn èròjà ohun jíjẹ àtàwọn oògùn lílò tó jẹ́ ayédèrú tí àwọn èèyàn lọ ń rà lóní kẹ̀tíkẹ̀tí lásìkò yìí wọ́n ní àjọ tó ń gbógun ti àṣìlò oògùn àti àjọ tó ń bójútó oúnjẹ jíjẹ àti oògùn lílò òun ló ti bẹnu àtẹ́lu bó ṣe jẹ́ pé àwọn ayédèrú ohun jíjẹ jíjẹ àtàwọn oògùn tó wá pọ̀ yamùrá o láwọn ọjà àgbáyé jákèjádò àti ní pàtàkì jùlọ láwọn orílẹ̀-èdè yìí àjọ ọ̀hún ti wá jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o àwọn ti ń gbé ìgbésẹ̀ o láti rí i dájú pé gbogbo àwọn èèyàn tí wọ́n lọ́wọ́ nínú ṣíṣe ọjà ayédèrú ohun àdàmọ̀dì òun lọ́wọ́ òfin yóò tó ọ̀gá àgbà àjọ nafdac ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹ ló sọ eléyìí lásìkò ètò ìlanilọ́yẹ̀ kan tí wọ́n ṣiṣọ́ lójú ẹ̀ nílùú port harcourt fún ti ẹkùn gúúsù gúúsù orílẹ̀-èdè yìí lọ́jọ́ ajé àná adéyẹyẹ eléyìí tí ọ̀gá àgbà àjọ nafdac lẹ́kùn gúúsù gúúsù ṣubúladé ìsíjọ́là tó ṣojú fún òun ló jẹ́ kó ti mọ̀ pé ètò ìpolongo àti ìlanilọ́yẹ̀ náà òun ló ti ń wáyé o ní ìpínlẹ̀ mẹ́jọ lórílẹ̀-èdè yìí ó wá jẹ́ kó di mímọ̀ wípé ìlanilọ́yẹ̀ torí wọ́n ní àṣẹmámọ̀ irú wọn ló ń kógun jàlú ó ní kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní fi kélé òfin gbé àwọn èèyàn tí wọ́n kódùn ṣíṣe ayédèrú ọjà àwọn èèyàn tí wọ́n kọ́kọ́ jẹ́ oníbàárà wọn tí wọ́n ń kó àwọn ayédèrú oúnjẹ síkùn tí wọ́n ń gbé àwọn ayédèrú oògùn lura àwọn yẹn ní kẹ́ ẹ jẹ́ ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ wá sọ síwájú sí pé àjàkálẹ̀ àrùn covid nineteen. òun gan wà gẹ́gẹ́ bí aládàálẹ̀ lẹ́yìn eégún àwọn ọjà ayédèrú tó ti pọ̀ yìí torí bẹ́ẹ̀ bá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn abẹ́rẹ́ àjẹsára tó ń dènà covid nineteen. tó jẹ́ ayédèrú òun ló ń bọ̀ pọ̀ ọ́ ló pọ̀ bíbà láwọn ọjà àtàwọn èròjà míì eléyìí tó ń dáàbò bo ni tó jẹ́ pé gbogbo rẹ̀ òun láti ń gán ní ẹ̀ láti ń ṣùgbọ́n ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìlanilọ́yẹ̀ fáwọn èèyàn kó tó ṣẹ̀wá dípẹ́ abẹ̀rẹ̀ sí ní fi amòfin gbé àwọ̀ èèyàn tí wọ́n jẹ́ àríjẹ nínú ọjà jàǹbàkú ìwé ìròyìn punch tó jáde fún tàárọ̀ yìí níbẹ̀ lẹ máa rí ẹ jẹ́ kí a kọjá sínú ìwé ìròyìn nation níbi tí a ti kà á wípé àjọ kan tí a mọ̀ sí National Institute for Pharmaceutical Research and Development NIPRD ti ké gbàjarè wípé ńṣe ni àwọn èèyàn ń fà sẹ́yìn láti fi owó dókòwò sí ẹ̀ka mímú ìgbélárugà bá ewé àti egbò nírú àkókò tí gbogbo àgbáyé tí ẹ̀ ń ké tí gbogbo àgbáyé ń wá ọ̀nà àbáyọ fún ìtọ́jú àti abẹ́rẹ́ àjẹsára sí àjàkálẹ̀ àrùn covid nineteen àti àwọn àjàkálẹ̀ àrùn míì tó bẹ́ sílẹ̀ ọ̀gá àgbà fún àjọ NIPRD oníṣègùn òyìnbó Obi Adigwe jẹ́ kó di mímọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lára àwọn ètò tí wọ́n là sílẹ̀ láti fi sàmì sí àyájọ́ egbò àyájọ́ ogun ìbílẹ̀ nílẹ̀ áfíríkà èyí tó wáyé nílùú àbújá ó ní ó ṣe pàtàkì ríró àkókò yìí ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa nàìjíríà àti olúùlú wa àbújá ni ó yẹ kí a ní oko tó pọ̀ yamùrá èyí tí wọ́n ti máa gbin ewé àti egbò tó ń ṣe ìwòsàn sí tí a sì máa ṣe àmúlò rẹ̀ láti sọ di oògùn tí èèyàn lè máa lò nínú ilé ó ní òun rọ àwọn gómìnà láti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ kí wọ́n sì ronú lọ sápá bíbáyé nítorí pé tẹnitẹni tèkísà ń ta àtàn ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. ṣé wọ́n ní bá a bá bo bá a bá bo omi sí òdòdó bá a bá fi omi ṣìkẹ́ òdòdó di dandan kó wu tútù jáde àkọlé kan rèé tó sọ wípé orílẹ̀-èdè nàìjíríà àti turkey wọ́n fẹ́ jọrú àjọṣepọ̀ tó wà láàrin wọn lágbára sí o lójú ọ̀nà àti gbógun ti ìwà ọ̀daràn àti gbígbésùmọ̀mí lórílẹ̀-èdè nàìjíríà ọ̀gá àgbà wọn ọmọ ogun orílẹ̀ ló sọ eléyìí lójú òpó ìròyìn tropic reporter láàárọ̀ yìí wọ́n ní iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà tó fi mọ́ iléeṣẹ́ ológun torílẹ̀-èdè turkey òun ni wọ́n ti ṣe ìlérí o láti jọ fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n sì ró àjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn láti ró lágbára sí i lójú ọ̀nà àti gbógun ti àwọn agbésùmọ̀mí ìwà fàákàjà ìwà jàǹdùkú àti ìwà lákàtàkìtì èyí ni wọ́n sọ di mímọ̀ lọ́jọ́ ajé àná tí í ṣe ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ ọdún 2021 lásìkò tí aṣojú orílẹ̀-èdè turkey sílẹ̀ nàìjíríà ambassador idaye bayakta tó ṣe àbẹ̀wò ẹlẹ́ńbẹ̀hún sí ọ̀gá àgbà àwọn ọmọ ogun orílẹ̀ nílẹ̀ wa ọ̀gágun farouk yaya lólùléeṣẹ́ àjọ elétò ààbò ọmọ ogun orílẹ̀ nílùú àbújá aṣojú bayakta òun ló jẹ́ kó dimọ̀ pé èrèdí àbẹ̀wò ẹlẹ́ńbẹ̀hún tóun ṣe sí ọ̀gá àgbà wọn mọ ogun orílẹ̀ nílẹ̀ nàìjíríà òun ni láti jẹ́ kí inú àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ní pàtàkì jùlọ lẹ́ka ètò ààbò kíná rẹ̀ kó máa rú tútú kó túbọ̀ máa jó kíkankíkan káwọn méjèèjì lè jọ máa fọwọ́ wẹwọ́ lójú ọ̀nà àti gbógun ti ìwà jàǹdùkú ìwà gbígbésùmọ̀mí lórílẹ̀-èdè kó wa àwọn méjèèjì aṣojú ilẹ̀ turkey sórílẹ̀‐èdè nàìjíríà náà òun ló tún wá jẹ́ kó ti mọ̀ pé bẹ́ẹ̀ bá mọ̀ kárí ilé kárí oko bí aṣọ oníṣúgà òun lọ̀rọ̀ ìpèníjà tó ń kojú ètò ààbò láwọ lórílẹ̀‐èdè méjèèjì ìyẹn orílẹ̀ nàìjíríà àti orílẹ̀ turkey ó wá rí i pé níbi tí ọ̀rọ̀ gbé dúró báyìí o àfi káwa méjèèjì kájọrò àjọṣepọ̀ eléyìí ti ń bẹ wa kájọrò lágbára sí i ká lè jọ máa kọ́ mọ́lùbọ́ gbógun ti àwọn orílẹ̀-èdè wa méjèèjì tó ń fi lógbòlógbò nínú ìdáhùn tirẹ̀ ọ̀gá àgbà àwọn ọmọ ogun orílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ó ṣàpèjúwe àbẹ̀wò náà gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pẹ̀kí rẹ̀ eléyìí tó ṣe déédé tó sì bọ́ sí déédé torí pé alákàrà tí ó ta àtẹlẹ́kọ tí ò rí nǹkan jẹ àwọn méjèèjì jọ pàdé ó do ní pẹ̀kí àkórà wa ó wá jẹ́ kó di mọ́ ìpè àbẹ̀wò náà ó jẹ́ àǹfààní aláìlẹ́gbẹ́ forílẹ̀-èdè méjèèjì láti túbọ̀ jọ máa kọ́ mọlùmọ́ láti jọ máa dirélù máa fi gbógun ti àwọn agbésùmọ̀mí àwọn arẹjẹ ní màdàrú àtàwọn apanilẹ́kunjayé ìwé ìròyìn punch tó jáde lónìí níbẹ̀ lẹ́tí máa rí ó wà lójú òpó ìròyìn tropic reporter náà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven prime fm lábẹ́òkúta ó yá ó dojú ọjà. òwúrẹ́ o gọ́ingọ́in là ń dúró ti yá. Òwu Empowerment Foundation OEF ẹgbẹ́ aláàánú táwọn ọmọ Òwu gbé kalẹ̀ láti fi ṣèrànwọ́ àti ìrónilágbára fún ojúlówó ọmọ ọkọ̀ Òwu láti bá àgbà wọn náà gòkè àgbà. Àsìkò ti tó báyìí láti ṣàfihàn àwọn tí yóò jàǹfààní ìpele àkọ́kọ́ ètò ìrónilágbára. Àwọn obìnrin méjìléláàádọ́rùn-ún ninety two ni wọn yóò jàǹfààní ìrónilágbára owó. Táwọn èèyàn méjìlélógún sì máa jàǹfààní ìrónilágbára. Ẹ̀rọ kọ̀ǹpútà kò tán síbẹ̀. Àwọn èèyàn méjìdínlọ́gbọ̀n ni yóò máa jàǹfààní ẹ̀kọ́ nípa bá a ti ń wa ọkọ̀ àti gbígba àwé àṣẹ ìrìnnà. Ṣé wá rí i pé àwa ọmọ Òw òwú ṣe bẹ́bẹ́ august thirty first ọdún yìí ní ìdánilẹ́kọ̀ọ́ bí ètò gbogbo yóò ṣe wáyé ní mercyland college gra ìbára abẹ́òkúta aago mọ́kànlá àárọ̀ tó bá wá di september third ìní fífi àwọn akópa lé àwọn tí yóò kọ́ wọn lọ́wọ́ àti fífowó òrùn ní lágbára fáwọn obìnrin ní ààfin bàbá wa kábíyèsí olówù nílùú abẹ́òkúta láago mọ́kànlá àárọ̀ àwọn olùgbàlejò ní his majesty ọba dégò ìgàdòsùnmọ́ olówù òwú kingdom àti his excellency olóyè olùṣègùn àrẹ̀mọ ọbásanjọ́ gcfr balógun òwú gbogbo ọmọ òwú ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kílùú nílùú Abẹ́òkúta o àti gbogbo ẹ̀yin èèyàn wa nílùú Abada ìlú Ọwọ́dé àti Ìdíẹ̀mí ní ìmẹ̀kọ àfọ̀ local government ẹ kú oríire o ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ world health organization fún right to sign èyí ló mú àjọ Benjamin Franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí o ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá. ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta àti ayọ̀rìndé clinic ayọ̀rìndé hospital nítòsí ọbàdàn grammar school ọbàdàn ìdíyẹmí ìmẹ̀kú àfọ̀n local government. fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five olùkéde benjamin franklin i foundation. Are you willing to start your career on a firm pedestal? Crescent University 2021-2022 undergraduate admissions comes up with scholarship opportunity for nursing and other programs. Crescent University products are making waves in employment entrepreneurship, postgraduate studies, and the Nigeria Law School. It's time to join our success story. Application forms is 10,000 naira. Apply at www.crescent.edu radio.ng or call 0802 781 4584. Crescent University, citadel of academic and moral excellence. tún káàbọ̀ padà ó sì ń wọ́ṣùkù lórí afẹ́fẹ́ ìròyìn etí ọba ń lé ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta oṣù ti parí mu kábákábá. ìròyìn tí a fi ń tẹ̀síwájú nínú àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní òun ni ó wà tí ó sì tẹ́ fádà sí inú ìwé ìròyìn nation níbi tí a ti kà á wípé ẹni tó jẹ́ aṣojú fún orílẹ̀-èdè united arab emirates ní orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀mọ̀wé fahad obad al tafak ti jẹ́ kó di mímọ̀ yìí pé wọ́n fi òfin de àwọn ọmọ nàìjíríà wípé wọn lè lọ sí dubai láti lọ ṣiṣẹ́ tàbí máa gbé níbẹ̀ ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lákòókò tí ó ń gba àlejò ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn odi àbíkẹ́ dábírí èrèwà ní iléeṣẹ́ rẹ̀ ó ní bí àbíkẹ́ dábírí náà ṣe kà á lójú òpó ayélujára wípé orílẹ̀-èdè UAE ti fi òfin de àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa gbé àbí láti máa ṣiṣẹ́ ní orílẹ̀-èdè náà ni òun náà kà á ó ní kò sí nǹkan tó jọ láti ọ̀dọ̀ orílẹ̀-èdè òun ó ṣe àlàyé wípé èèyàn lè ṣe kó má rí pàǹtí nínú ẹ̀wà ó ní àwọn kan wà tọ́jú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ tó tó àkókò kí wọ́n ṣe àtúnṣe kí wọ́n sì fún wọn ní ìwé àṣẹ láti máa gbé nílùú náà tí wọn ò fún fún ìdí kan àbí míì ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. cleaner wà nílẹ̀ ní Dubai ṣé o ní interest. ní kíni. cleaner ní Dubai ṣé o ní interest. ọba lọ ṣe cleaner ní Dubai. èmi <laughs> cleanology kan ní certificate tó gbé lọ́wọ́. èmi ò tiẹ̀ ní mi ní sàtíkẹ́tì. o dẹ̀ bá wa kan. ẹ̀bùn ni mo ní. o dẹ̀ bá wa kan. sọ wọn pé ọ̀hún pé kì í ṣẹ̀ṣẹ̀ kéèyàn má ní certificate ó wá di ẹ̀ṣẹ̀ kéèyàn má ní certificate kó lọ ṣe àrọ́dàrọ́dà. kò tí ì sàrọ́dàrọ́dà gbàtà wà káwé. o ti gẹ́yìn sìn gbà tó ṣe degree táwọn ṣe fọ́dún mẹ́ta tó ṣe fóṣù mẹ́ta kò tí ì sí àrùn dáadáa nígbà <laughs> kàwé ẹ wò ó nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú àkọlé yẹ̀rì tó sọ wípé akérèdọ́lù yóò buwọ́lu àbádòfin tó ń ṣe lòdì sí dídẹranjẹ nígbàgede lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun gangan o wọ́n ní gómìnà ìpínlẹ̀ ondo ọ̀gbẹ́ni rotimi akérèdọ́lù òun ló jẹ́ pé bàbá yóò buwọ́lu àbádòfin kan eléyìí tó ń ṣe lòdì sí dídẹranjẹ nígbàgede lónìí gangan ti ṣe ọjọ́ ìṣẹ́gun wípé kó bẹ̀rẹ̀ sí ní di mímúlò èyí ló jẹyọ nínú àtẹ̀jáde látọ̀dọ̀ alábòjútó ní ìpínlẹ̀ náà fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ọ̀gbẹ́ni donald ọjọ́gọ̀ lọ́jọ́ ajé àná ọjọ́gọ̀ ló jẹ́ kó dìímọ̀ pé ní ìbámu pẹ̀lú àdéhùn àsọyépọ̀ àti fífẹnukò eléyìí tí àgbáríjọpọ̀ àwọn gómìnà lẹ́kùn gúúsù orílẹ̀-èdè yìí tí wọ́n fẹnukò níbi ìpàdé kan tí wọ́n ṣe kẹ́yìn nílùú ní èkó wọn ni gómìnà ìpínlẹ̀ ondo arákùnrin olúwarótìmí akérèdọ́lù ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2021 yóò buwọ́lu àbádòfin tó ṣe lòdì sí dídẹran ní gbàgede wípé kò di mímúlò ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni wọ́n pàǹtí díẹ̀ sí. ìròyìn tó kà tán yẹn ìwé ìròyìn Nigerian Tribune náà gbé e lẹ́sẹ̀. ó ń dà. níbi tí ó ti ń di mímọ̀ wípé ọjọ́ kìíní oṣù kẹsàn-án èyí tí àgbáríjọ àwọn gómìnà lápá gúúsù orílẹ̀-èdè yìí jọ fi ẹnu kò sí wípé kí ó di èèwọ̀ fún ẹnikẹ́ni láti máa dẹran jẹ ní gbàgede yìí ó bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà àríkà síwájú sí i wípé bí wọ́n sì jọ fi ẹnu kò wípé tó bá ti di ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí ẹnikẹ́ni tó bá lórí tó láyà tó wá tún dẹ ẹran jẹ ní gbàgede ni yóò rí pípọ́n ojú ìjọba wọ́n ní òfin náà kò sí ohun tó yẹ òfin náà máa bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ti di ọ̀la ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn Nigerian Tribune. eré gbogbo ẹsẹ̀ wìtìwìtì lójú òpó tropic reporter kọ́lé kan rè é tó ń jẹ́ kó di mímọ̀ nípínlẹ̀ Ondo wípé ọkọ̀ òfurufú Green Africa yóò ta burújí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ondo jí o Akérèdọ́lù ló wí bẹ́ẹ̀ wọ́n ní gómìnà ìpínlẹ̀ ondo ọ̀gbẹ́ni olúwarótìmí akérèdọ́lù lọ́jọ́ ajé àná òun ló ti kí ọkọ̀ òfurufú tuntun kan káàbọ̀ sí ìpínlẹ̀ náà torúkọ rẹ̀ ń jẹ́ green africa airways wá sí ìpínlẹ̀ náà eléyìí tó ti jẹ́ pé ètò gbogbo ti bẹ̀rẹ̀ o torí pé ó ti kó ìṣí àkọ́kọ́ rẹ̀ ó ti kó wọn láti èkó wá sílùú àkúrẹ́ gómìnà akérèdọ́lù òun ló kí ọkọ̀ òfurufú tuntun náà káàbọ̀ sí pápákọ̀ òfurufú àkúrẹ́ papọ̀ pẹ̀lú igbá igbákejì rẹ̀ ọ̀nàrẹ́bù lọ́kí ayédátiwà àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà eléyìí ti ọ̀nàrẹ́bù samuel adéròbóyè tó ń léwájú fún un tó fi mọ́ akọ̀wé àgbà fúnjọba ìpínlẹ̀ náà princess ọ̀làdúnní òtú àti àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso míì tó fi mọ́ àwọn èèkàn ìkàn kọrinkọrin nínú ọ̀rọ̀ tirẹ̀ arákùnrin akérèdọ́lù òun ló ṣe àfihàn ìdùnnú lórí bí ọkọ̀ òfurufú náà bó ti ṣe bẹ̀rẹ̀ ètò kíkó àwọn èèyàn lọ sí ìrìn àjò nípínlẹ̀ ọ̀hún pẹ̀lú àlàyé pé eléyìí dà ó mórí pípé dání torí pé yóò ta burújí ètò ọrọ̀ ajé jí lórílẹ̀‐èdè nàìjíríà àti nípínlẹ̀ náà gómìnà wa jẹ́ kó dìímọ̀ wípé ní báyìí tí ọkọ̀ òfurufú tuntun tó tún ti wà ńlẹ̀ sẹpẹsẹpẹ ní ìpínlẹ̀ wọn ó túmọ̀ sí pé àwọn ọkọ̀ òfurufú tó ń lọ bíi mẹ́ta tí yóò máa gbé àwọn èèyàn láti àkúrẹ́ lọ sẹ́kọ̀ọ́ tó fi dé àbújá òun ló ti wà ńlẹ̀ sẹpẹsẹpẹ ó wá ní ní báyìí ayé wípà ńlá gùnyọ̀bọ̀ ikùn mọ́ ọ̀tún bọ́ sí tòsí ká tó lè máa rí ọkọ̀ òfurufú wọ̀ ó ti dohun àná nípínlẹ̀ ondo ìwé ìròyìn tropic report kọ́tà níbẹ̀ ló wà. bí wọ́n ṣe fẹ́ máa wọ ọkọ̀ òfurufú ní ìpínlẹ̀ ondo àwọn ọ̀nà ìpínlẹ̀ ogun ní pàtàkì lágbègbè adóodò ọ̀tà ní sango ló ti di agbénikọ́núni bíi aláǹgbá orí èṣù èyí sì ti tó etí gómìnà ìpínlẹ̀ ogun dàpọ̀ abiodun níbi tí gómìnà ìpínlẹ̀ ogun ti sọ fún ìjọba àpapọ̀ pé kí ló dé tí ó ń yọ ìpínlẹ̀ yìí ní pọ̀sìn lórí tíṣe àtúnṣe àwọn ọ̀nà èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ Abíọ́dún ló ké sí ìjọba àpapọ̀ wípé kí ló dé tí kò jẹ́ kí ìlànà pínre láre ọ̀kan ò gbọ́dọ̀ jù kan bí oríkì ọlọ́fàmọ́jọ kí ó farahàn nínú ṣíṣe àtúnṣe àwọn ọ̀nà lórílẹ̀‐èdè yìí ní pàtàkì ní ìpínlẹ̀ Ògùn gómìnà wárọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé kó fún ìpínlẹ̀ Ògùn ní kó fún ìpínlẹ̀ Ògùn ní ohun tó nílò gan ní pàtàkì lórí ṣíṣe àtúnṣe ọ̀nà Abiodun ẹni tí ó jẹ́ kó di mímọ̀ fún ìjọba àpapọ̀ wípé ìpínlẹ̀ Ògùn ni ó wà ní ààyè tí ó gbọ́dọ̀ jẹ́ ààyò lójú ìjọba àpapọ̀ lórí ṣíṣe àtúnṣe ọ̀nà nítorí pé ìpínlẹ̀ yìí ó ní àwọn iléeṣẹ́ ńláńlá èyí tó ń pawó wọlé fún orílẹ̀-èdè Nàìjíríà gómìnà ló sọ tinú ẹ̀ lákòókò tó ń gbàlejò alága fún àjọ tí ó ń rí sí pínpín ire nílẹ̀ wa Nàìjíríà ọ̀mọ̀wé Muhiba dàǹkàkà ní iléeṣẹ́ rẹ̀ lókè mọ̀sán nílùú abẹ́òkúta abiodun ẹni tó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ tiẹ̀ ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ ṣíṣe àtúnṣe ọ̀nà ní ìpínlẹ̀ Ògùn ó ní èèyàn tí ó bá létí tó sì ní ojú tó fi mọ̀ràn wò yóò rí àwòrán fídíò kan tó ń jà ràn yìn lórí ẹ̀yọ ayélujára níbi tí wọ́n ti ń fi àfihàn ọ̀nà adóodò ọ̀tà hàn èyí tó sì jẹ́ pé àdúgbò yìí gan ni àwọn iléeṣẹ́ kànrìnkànrìn èyí tí ó ń pa ó wọlé tí ó ti ń jáde tó sì jẹ́ pé àwọn ọ̀nà rẹ̀ ah, páńpẹ́ ni ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. ẹ jẹ́ kí n máa lọ sí ìpínlẹ̀ gombe níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìdásílẹ̀ ìpínlẹ̀ ọ̀hún bẹ̀. máa lọ máa pẹ́ kó tó dé. fún ti ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìdásílẹ̀ ìpínlẹ̀ gombe ìjọba ìpínlẹ̀ náà ti yan ìgbìmọ̀ tẹ̀ kótó ẹlẹ́ni méjìdínlógún kan láti jẹ́ kí ayẹyẹ náà kó lè kẹsẹ̀ járí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Gombe lọ́jọ́ ajé àná òun ló ti yan ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan eléyìí tí yóò gbé ètò kalẹ̀ tí yóò jẹ́ kí ètò gbogbo tí wọ́n fi ń sàmì ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìdásílẹ̀ ìpínlẹ̀ Gombe ní ọjọ́ kìíní oṣù kẹwàá wọ́n ní kó lè kẹsẹ̀ járí kó lè bọ́ sóní gbẹ̀dẹ̀mukẹ́ńbẹ̀ ìgbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún Manasseh Jatau tó jẹ́ alága ìgbìmọ̀ alábẹ̀ṣíkẹ́lẹ́ náà òun ló ṣètò ìfilọ́lẹ̀ òun ìbúra fún àwọn ọmọ ìgbìmọ̀ náà lórúkọ gómìnà Muhammadu Yahya nígbà tó ń ṣètò ìbúra fún ìgbìmọ̀ tẹ̀ kótó náà igbákejì gómìnà ń ṣàlàyé wípé ìdásílẹ̀ ìpínlẹ̀ ọ̀hún òun ló ti mú ìlọsíwájú eléyìí tó ṣe fojúrí tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbà owó bọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ náà àti ètò ọrọ̀ ajé rẹ̀ pẹ̀lú àlàáfíà ọlọ́kan òjọ̀kan eléyìí táfẹ́fẹ́ rẹ̀ tó ti ń gba yagiyagi àti ìdàgbàsókè pẹ̀lú gbogbo àwọn eléyìí tá a ti là kalẹ̀ àwọn ìdàgbàsókè tó kọjá lé kọjá kò láìsí àní-àní láìsí pé bẹ́ẹ̀ èèyàn ṣe fúlẹ́ńgẹ́fúlẹ́ńgẹ́ lórí asán àṣeyọrí ọlọ́kan òjọ̀kan ó ti jẹyọ nígbà tí wọ́n ti ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ náà ó wá jẹ́ kó dìímọ̀ pé à ń lo àkókò yìí o láti fi dúpẹ́ o lọ́wọ́ èèyàn olùgbé ìpínlẹ̀ gombe torí pé ẹ̀yìn ní ọ̀pákùtẹ̀lẹ̀ àti igi lẹ́yìn ọgbà fún wa torí pé látìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀ ó ń dàgbàsókè lónìrànràn wọn káàkiri àti gbogbo àti gbogbo ẹ̀ka òun ló fi ń dàgbà wọn wá jẹ́ kó dìmọ̀ pé lára àwọn díẹ̀ nínú ìgbìmọ̀ ẹlẹ́ni méjìdínlógún ti mẹ́mẹ́ òun ni ó ní olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ gómìnà bákan náà adelé fún alága ẹgbẹ́ òṣèlú apc níbẹ̀ tó fi mọ́ olórí àwọn obìnrin àwọn ọ̀dọ́ nínú olórí àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú apc àti alábòjútó fẹ́tò ìròyìn ńbẹ̀ tó fi mọ́ alábòjútó fọ́rọ̀ ìjọba ìbílẹ̀ alábòjútó fọ́rọ̀ iṣẹ́ òde alábòjútó fọ́rọ̀ àwọn obìnrin tó fi mọ́ alábòjútó fọ́rọ̀ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ìgbàlódé wọ́n ní lára àwọn míì tí wọ́n tún wà nínú ìgbìmọ̀ ọ̀hún láti jẹ́ kí ayẹyẹ náà kó kẹsẹ̀ járí kó jẹ́ eléyìí tí yóò já sí àṣeyọrí òun ni olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ètò ààbò ń ọ̀gbẹ́ni Adamu ọ̀gá àgbà lẹ́ka iṣẹ́ ìwádìí tó mọyan lórí àti àkọsílẹ̀ Muazu Muhammed àti àwọn mẹ́ta míì láti ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà tó fi mọ́ àwọn mẹ́ta nínú ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo ẹkùn ìdìbò eléyìí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gá àgbà lẹ́ka ti ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe àti ọ̀rọ̀ òṣèlú wọn ní balasake òun náà sọ̀rọ̀ wípé inú òun dùn ṣẹ̀ṣẹ̀ òun látàrí bí wọ́n ṣe fi mọ́ ọmọ ìgbìmọ̀ tí yóò jẹ́ kí ayẹyẹ náà kó kẹsẹ̀ járí ṣé tìdùnnú tìdùnnú báyìí òun la fi ń jó gángan ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn punch yìí kan náà wípé àwọn agbègbè kan ní agbègbè àkókò ní ìpínlẹ̀ Ondo ló jẹ́ pé omíyalé ọ̀gbàrá wa ṣọ́ọ̀bù ló ti kó dààmú dààbò bá wọn látàrí òjò tó rọ̀ lọ́jọ́ àìkú gẹ́gẹ́ bí àṣekà ọ̀gbàrá òjò náà òun ni ó ṣọṣẹ́ ní àwọn agbègbè tó pọ̀ èyí tó ba afárá tó sì da ilé wó lulẹ̀ lára àwọn agbègbè èyí tí òjò náà ti ṣọṣẹ́ ní ìkàrẹ́ àkókò tí ń ṣe olú olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ àríwá àkókò àríwá àkókò àrígidi àkókò àti ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá àkókò àkùngbá àkókò ọkà àkókò ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù àkókò àti àwọn ìlú àwọn abúlé míì gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch jábọ̀ òrùjò tá à ń wí yìí ó dunlẹ̀ dòdòdò tó sì jẹ́ pé ọ̀gbàrá rẹ̀ bá ya sójú òpópónà èyí tí ó sì bo afárá mọ́lẹ̀ dẹ́múdẹ́mú tó jẹ́ pé àtọlọ́kadà àtọnímọ́tò títí dórí ẹlẹ́sẹ̀ kò sẹ́ni tó níbi rè nínú gbogbo wọn àfìgbà tí omi fà ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. pescavis mòró ń tó dùn ẹja ọsàn pescavis oúnjẹ ẹja ní jẹ́ bẹ́ẹ̀ àjẹdàgbàsókè àjẹsánra rọ gbọ́dọ̀ pescavis ẹ wá wẹja kàbàtà lálẹ́ odò ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja ìdùnnú dé chìkìchìkì máa mì àdánù kankan ò sí mọ́ lórí ẹja tẹ́ ẹ bá kówó lé kẹja ó lè dàgbàsókè kíákíá nínú okun àlàáfíà pẹ̀lú ara líle koko pescavis ní kẹ́ẹ̀yàn láàyò oúnjẹ ẹja tó lé gbogbo àdánù wọgbó rere látọwọ́ agrafis ravicin ní Germany amawid Nigeria limited lójúlówó alágbàtà ní nàmb Number fourteen Bayọ̀dé Johnwo Street Maryland Estate Ìkẹjà Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh eight one five seven two six eight o oh o oh eight tàbí o eight o two three one o five five five six. ẹ̀yin alágbàtà ẹ̀dá girigiri wàá bá wá dòwò àṣejèrè pọ̀ iléeṣẹ́ àkóso ìdàgbàsókè ètò ọ̀gbìn nípínlẹ̀ Èkó Lagos State Agricultural Development Authority ló fọwọ́ sí lílo rẹ̀ fún gbogbo àgbẹ̀ ọlọ́sìn ẹja pescavis èrè rẹpẹtẹ fún gbogbo àgbẹ̀ ọlọ́sìn ẹ̀yin olólùfẹ́ Fresh FM Nàìjíríà ẹ̀yin gangan ní pàtàkì ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lóòrèkóòrè láti wá máa gbádùn wa síwájú sí i ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ kọjá lọ sí Google Play Store láti ṣàwárí àtẹ Fresh FM player kẹ́sì gbà sórí fóònù yín lọ́fẹ̀ẹ́ ló bá tán ìjẹmùkẹ́ ló kù kẹ́ máa tẹ́tí sí Fresh FM Ìbàdàn Fresh FM Abẹ́òkúta àti Fresh FM Adó-Èkìtì lórí àtẹ kan ṣoṣo gbogbo ntẹ́ fẹ́ gbọ́ lójú kan ló wà àwọn ètò àgbọ́dúnú tó tún kọ́ni lẹ́kọ̀ọ́ orin àdídùn àṣà ìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé àti kọjá lọ sí google play store kó o sì gba fresh fm player sórí fóònù rẹ lọ́fẹ̀ẹ́. o ti mẹ́nu bẹ̀nu èyíkéyìí ìkànnì fresh fm tó bá wù ọ́ lọ́mọ tẹ́tí sí lórí àtẹ fresh fm player. ìyẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àwa fún ọyẹ́pọ̀ ọjọ́. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn the punch níbi tí wọ́n ti ń já kó di mímọ̀ yìí pé ṣé kò yẹ kí àgbò máa bá wọn fúnfun adìyẹ bẹ́ẹ̀ kẹ̀rí àgbàlagbà tó so àgbàdo mẹ́ọ̀dì yóò di àmúṣeré adìyẹ kọ́rọ̀ ó bá máa rí bẹ́ẹ̀ òun ni ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè nàìjíríà lọ́jọ́ ajé àná ni wọ́n ti ké gbàjarè lórí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí òun ni kinní ọ̀hún ló fẹ́ẹ́ pọ̀ yàmùrà sí o látàrí wípé wọ́n ní tí wọ́n bá ti dé ọ̀dọ̀ adájọ́ ọ̀wọ́n ọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé yóò bẹ̀rẹ̀ sí ní kọsẹ̀ létè òun ló máa bẹ̀rẹ̀ sí ní jáde kódà ẹlòmíì wọ́n á sọ wípé àwọn eléyìí ikọ̀ agbẹjọ́rò ni wọ́n fẹ́ nìkan ṣùgbọ́n ẹ lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ ní kí wọ́n rojọ́ iṣẹ́ ni kinní ọ̀hún ló máa ń tà sí ara wọn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ lórí bó ṣe jẹ́ wípé hmm, àwọn agbẹjọ́rò àwọn amòfin tí wọ́n wá ń fi ara wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ohun èlò lọ́wọ́ àwọn olóṣèlú láti máa dabarú ètò ìdájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wò ó belé ń jáni nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn pen pushing láti rí kà wípé àjọ òṣèlétò ààbò dss ni wọ́n ti yọ̀ǹda mẹ́jọ nínú àwọn méjìlá lára àwọn ọmọ Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho èyí tí ó wà ní àhálà wọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn pepush ṣe sọ àríkà wípé àwọn òṣèlétò ààbò DSS náà ti yọ̀ǹda méjì mẹ́jọ nínú àwọn méjìlá àwọn ọmọ Sunday Ìgbòho tí wọ́n kó nílé rẹ̀ ìwé ìròyìn pen pushing nínú ìwé ìròyìn Nigerian Tribune ní àtìká ìròyìn náà wípé látàrí àìsí ètò ààbò tó gbópọn ní ìpínlẹ̀ Plateau ikọ̀ àwọn òṣèlétò ààbò ní ìpínlẹ̀ náà ni wọ́n ti kìlọ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ yìí wípé kí wọ́n má tẹ òfin lójúmọ́lẹ̀ lórí pé wọ́n fẹ́ dáàbò bo ara wọn kí wọ́n má lọ tẹ òfin lójúmọ́lẹ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá fún ọ̀gá lẹ́ka ètò ìròyìn fún àwọn ìṣẹ̀lẹ̀ ológun ọ̀gágun ìṣàkù ló sọ ọ̀rọ̀ ìdí mọ̀ nínú àtijáde èyí tí ó fi síta ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ìròyìn náà. ó lójú òpó Facebook báwo èèyàn bí wọ́n ti ṣe lọ́ọ́ fi ṣọwọ́ síbẹ̀ kábẹ̀rẹ̀ sí ká lọ́kọ̀ọ̀kan ìjèjì ká tó máa dágbére. Sakaraya Olúbáyọ̀ Tanígbọ́lá ó jẹ́ ohun ìtìjú pé ìdájọ́ àwọn adájọ́ ilé ẹjọ́ wa ń takò ara wọn mo fura sí owó ìdáranjẹ ní ọ̀nà ìdókòwò ẹran sísìn ti ìgbàlódé òun ni kudos to gómìnà akérèdọ́lù ẹlẹ́mìdé bolus ẹ̀kọ́ ojúmọ́ mr jijiji bí O ti bí O ti gba permission uh, lórí ọ̀rọ̀ àwọn méjì ok ṣe bí wọ́n ti sọ pé kí wọ́n yọ̀ǹda àwọn ọmọ ìgbòho kí ló dé tó pé méjìlá mẹ́jọ ni wọ́n yọ̀ǹda nínú àwọn méjìlá ah, àfààní yas káta yíyanjú ẹ̀ adúpẹ́ ah, wípé wàhálà inú mi dùn tí gómìnà Abíọ́dún rántí pé ojú ọ̀nà wa nílùú Ṣàngó ó ti di kòtò ọ̀run kí wọ́n sì ti bá a gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ẹ kú ètò sà ẹ̀mí náà bẹ ìjọba ìbílẹ̀ àtijọba àpapọ̀ láti wá ṣe àtúnṣe sí ọ̀nà Ṣàngó Ọ̀tà yìí ọ̀nà yìí burú jáì kò rárá Amos Gbénga Emmanuel ẹ kú ètò bàbá tíṣà pẹ̀lú babaláwo fresh ẹ jọ̀wọ́ èwo ni a fẹ́ gbàgbọ́ nírọ̀ tíjọba àpapọ̀ sọ̀kalẹ̀ yìí nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nàìjíríà fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú usa lórí ọ̀rọ̀ ètò ààbò ní ọ̀sẹ̀ tó kọjá nàìjíríà àti russia ní ọ̀sẹ̀ yìí nàìjíríà àti turkey alhaji akindele masgas láti ifọ̀ láàrin ọlákànmí ẹ̀kárọ̀sà mo mọ rírì iṣẹ́ tí ẹ̀ ń ṣe oníkànga ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ní igbó Sambisa ẹ kú oríire bá ń gbọ́ pa Ọlámilékan Nurudeen ẹ ojúmọ́ ifá Fresh FM ọ̀rọ̀ lórí owó náà ni mo fẹ́ dá sí kí ìjọba bá wa wá nǹkan ṣe sí ojú òní ti gbogbo wa àmì àṣẹ Prince Kabiru Dasaolu ẹka rọsa Adéyínká Adégbìtàn bàbá tíjà àti Olúfẹ́mi Oyènẹ́kan oníkànga àgbọn ọgbẹdẹ ìròyìn tí mo fẹ́ dá sí ni bí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ṣe gbójú agan sí ààrẹ muhammadu buhari lórí àwọn òpópónà tíjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Ògùn pé ó burú jáì bí wọ́n ṣe bá wa ṣe ẹlẹ́mìídé bolus kí ni èrèdí tí wọ́n tún ṣe fẹ́ fi owó kún owó ẹ̀lẹ́tíríkì ìlú òfararọ gbogbo ayé ń pariwo kò sí owó gbogbo nǹkan ń da ojúrú suffering and smiling la fi ń gbé ìlú kí ìjọba jọ kí wọ́n bá wa dẹ ọwọ́ lórí ẹ̀ àwọn tí a máa lè. lórí ọ̀fẹ́ àti ká mm, láàárọ̀ ni gbogbo mm. àwọn tí wọ́n kí wá síbẹ̀ wọ́n ṣeun ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá ti ṣá o ṣé akínkanjú ni ká pè é àbí ó láyà ta ló ń tọ̀hún. àní ṣakíkanjú ni ká pé àbó láyà. àní ta ni. ẹni fi fake naira note mm. lọ sanwó ransom fáwọn kidnapper. Ah. ṣakíkanjú. <laughs> <laughs> <laughs> oníkànga o eba <laughs> oníkànga o eba riba àfìgbà tó sọ agbélé wọn lẹ́nu po ta ló nítọ̀ ọ̀hún ta ló pèsè àwọn bọ́ọ̀dù àní àfìgbà tó sọ agbélé wọn lẹ́nu po ta ló nítọ̀ ọ̀hún rọ́ǹgẹ̀ tó lọ kọ aṣẹ́wó wà níyì síwájú ilé wọn ah. tó <laughs> ibo lẹ́ lọ agbélé aṣẹ́wó ọkọ mi. ẹ̀wẹ̀ <laughs> pàdé àwọn ọkọ mi bó bá tún di lọ́la títí ìgbà náà èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ èdè mo pa kànga mi dé ó dàbọ̀. ó sọ pé gbósàbísà yá wọ́n ti ah, wọ́n ti deploy ẹ lọ sí gbósàbísà. kì í ṣe state yìí. aago <laughs> ok alani Ago méjìlá ẹjẹ àpàdé lórí ètò tí a pè ní àǹfààní ọ̀tún pẹ̀lú ọmọ bàbá tíṣà kámójútó okòwò yín lákòókò náà títí dìgbà náà ẹ máa yáṣẹ́ o. Fresh FM Abẹ́òkúta one oh seven Fresh FM 107.9, oh seven point tún gbọ̀ngbọ̀ fásulẹ̀ mákindé mc magic ó tún ti dé káàbọ̀ oníṣọ̀lá ìṣọ̀lá òkú ọmọ alábàánjù pẹpẹ lórí igi gbogbo òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun tuesday lẹ́wọ̀n máa pàdé fásulẹ̀ mákindé mc magic lórí ètò ó sọ kútu gbọ̀ngbọ̀n níkànnì fresh fm one oh seven point nine lábẹ́òkúta nine to ten a.m. ẹ̀fẹ̀ àwàdà pẹ̀lú gbígbàlejò àwọn ọ̀tọ̀kùlúùlù ó sọ kútu gbọ̀ngbọ̀n fún ìpolówó ọjà ẹ pé zero eight one one seven six zero six one eight zero tàbí zero eight zero three five seven three zero three four six ó sọ kútú wọ̀wọ̀ ètò ni. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. Everything you put your hand go walk. Your name go open doors. go be a boss. Hello and welcome to this special broadcast. We hope you're doing great at your end. My name is Stephen Williams and I bring you good news from the Better Life Project. The Better Life Project is a platform where we recruit train and mentor any and everybody to become a business owner, beginning with as low as 50,000 naira. Yes, we at the Better Life Project, we are simply driven by the passion to see Nigerians cross the bridge of poverty into a life of abundance. We tag this project Operation Start Your Own Business. We hope that you can afford us the next five minutes of your time and pay attention to this good news that we have brought to you. Have you ever thought about starting your own business? Oftentimes, we come up with great ideas that can be converted to successful businesses with the right training, the right coaching, the right mentorship to metamorphose into successful businesses. Why have you not started your own business? Well, while you are processing that question, I'd like to share with you a few ideas or reasons why you should consider starting your own business. You can find your own work and life balance. You can get to choose the people you work with. You can take on risk and reap the reward. You can challenge yourself. You can follow your passion. We can continue all day on the benefits of starting your own business. So let's leave it there. And that is why we're here actually to help you start your own business, beginning from as low as 50,000 naira. So permit me to say once again, welcome to Operation Start Your Own Business. The sting of poverty is no respecter of person. Gainfully employed, but your salary is nothing to write home about? Many years after graduation, you are still job hunting? Housewife with a pile of overwhelming bills? You're listening to us now, and you know deep down that you just manage to survive each day from hand to mouth. If you're listening to us right now, the Better Life Project is for you. Yes, you can start your own business from just 50,000 naira. And all you have to do right now as you're listening to us is to send the word yes as a text message to the number 091 3875 3669. That is 091 387 53669. Once we receive your text message, this is what happens. One of our business coaches will contact you with further details on how you can start your training and grow your own business from scratch. Yes, that's exactly what we do. One of the worst things you can do is to let another person's failure determine your future. Take that bold step now and start your own business today. Why not send us that text message now to 091 38 The Better Life Project Operation Start Your Own Business with 50K is not a get rich quick business. We don't double money. You are not giving your money to anybody. Please take note. Our job is to